أعوذ بالله من الشيطان الرجيم عمل أزواج إن شاء الله في سورة آل عمران آية كانت لي أضمنها lẹ́yìn ìgbà káyà kẹ́kọ̀ọ́ mi. Náà bó láti di àyà ẹ̀rù fún yàrá náà ṣọ́kọ̀. Ọ̀rọ̀. Thank sọ fún wa lánàá pé oúnjẹ ìtọ́ka lọ síbi ìdúpẹ́ níbi tí ọlọ́run ọba tàbárọ́tà ọ̀tà ara tó ń sọ fáàmìlẹ́bì yìí pé ìrẹ́ Muhammad sọ mọ́àzìmọ́ lèrọ́ bíkà àdínlẹ́jọ́ bàbá rẹ lẹ́dàá rẹ tí ó dúpẹ́ fún un tí ó darí àlámọ̀rí sọ́dọ̀ ẹ̀ tí ó gbára lé máa sọ wípé ọlọ́run mọ̀ ìwọ ọlọ́run máàlíkà ìmọ̀lìkì olùdíkàpá ọ̀làgbò yẹn tó ìmọ̀lìkà máa ń tẹ̀sà òun máa ń kú ní kàpá ọ̀là ẹni tó bá fẹ́ ọ̀tẹ̀ǹtẹ̀ wọn ìmọ̀lìkà mi máa ń tẹ̀sà bákan náà òun máa ń já ọ̀làgbà lọ́wọ́ ẹni tó bá fẹ́ ọtọ́ ìzùmọ́n ẹ̀ṣá ẹni tó wù ẹ̀ wàá fún lógo wàá fún ní ọtún lílo máa ń ẹ̀ṣá ẹni tó bá dẹ̀ wù ẹ̀ wàá yẹ fẹ́rẹ́ rẹ̀ asọ̀fún alárẹ̀ yìí tó túmọ̀ rẹ̀ níbí wọn ọlọ́run ọba olùtọ́ rẹ̀ ní ẹ́ olùkọ́ fún mi ní ẹ́ ìwọ ló ti fún mi pé o bá fẹ́ ní òrì bẹ́ẹ̀ wo tó o bá fẹ́ kò ní rí bẹ́ẹ̀ wọ́n ní àyà yìí jẹ́ ìtọ́sọ́nà lọ síbi ìdúpẹ́ ìdẹ̀rọ ọlọ́run ọba lórí òjíṣẹ́ rẹ̀ sọlọ́lọ́ba aleyhi alẹ́sálám àti alẹ́ ọmọ yìí nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sẹ̀ rí oyi jíjà nẹ́bì kó lọ́dọ̀ àwọn ọmọ Israẹ́lì àti ìjójìṣẹ́ ọlọ́run ìyẹn ni pé jíjà nẹ́bì ó gbé kó lọ́dọ̀ àwọn ọmọ lọ sọ́dọ̀ ànábì lárúbáwá tó tún jẹ́ kùráìsì ìran kùráìsì ara mọ́kà tọ́jà ànábì tó lè ka ohun tí ọba ha ṣùgbọ́n tí ò lè kọ́ tọ́parí àwọn ànábì ọlọ́run ẹ̀rí pé a sọ fún wa lánàá pé ìyẹn ọ wà lówó tí àwọn àpàdé àti wọ́n jì àwọn làǹdẹ́bì kan parí àgbẹ̀bí ọlọ́run. ànábì àmàdíyà ó sì tún máa wà títí ayérayé náà ẹ káàdébí tó wá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run fún gbogbo èèyàn àtàlùjọ́nú èyí tó jáde pé ọlọ́run ọba kó gbogbo ẹwà tí ń bẹ lára àwọn ẹni ìṣáájú òkú sára nẹ́bì sallallahu alaihi wa sallam àwọn ẹ̀ka tí ọ̀fà nẹ́bì kan ṣáájú ọ̀fà tí òkú ti sẹ́ka ṣáájú nínú ìmọ̀ǹkan ọlọ́run nínú òfin ọlọ́run nínú fífi hàn alùpùpù mọ̀ọ́díyà àwọn nǹkan tó pamọ́ tó ti lọ àtẹ̀yí ti ń bọ̀ àti bọ́lọ̀hún ṣe tún kájà gáfà nẹ́bí sallallahu alaihi wa sallam nípa pàápàá àlùkìyàmẹ́ àti bọ́lọ̀hún ṣe tún tẹ gbogbo ọjọ́ nẹ́bí ká fún mọ̀ṣáré kìlá àrùn sí gbogbo obìnrin olórílẹ̀ wọ́n mọ̀ wọ́n rí ní ha àti ìbùwọ̀ lórílẹ̀ àti bọ́lá wọn bá ṣe ní kẹ́sì ànẹ́bí kan máa lékè àtòfin rẹ̀ lórí gbogbo àwọn ẹ̀sìn lórí gbogbo àwọn òfin ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí sallallahu alaihi wasallam béèrè fún títí ìdíjọ́ gbẹ̀dàgbẹ̀yàwó tóòrù bá ń parí tọ̀sán tẹ̀lé. wọ́n ní torí ẹ̀ wa fi sọ wípé àdéhùn ànábì sọ pé ọlọ́ọ̀tún nánà ní kàlímọ́lì. àti sọ wípé ìwọ ọlọ́wọ́n ọba ìwọ ni olùníkàpá gbogbo ọlá òun ṣe bó ṣe wọnú ẹ̀dá rẹ̀ àti ìwọ ni ẹ gẹ́gẹ́ bí ó ṣe ń ọ̀rọ̀ ọlọ́run ọba ń tẹ́tẹ́ ọ̀rọ̀ padà fún ẹni tí ń gbé ìdájọ́ míì lékè ìdájọ́ tàbí mu wa ẹni tí ń gbé ìdájọ́ míì lékè ìdájọ́ ọlọ́run ọba tó dárí pàǹdẹ́bì ní ọjà nẹ́bì ọlọ́run ló fi ọlá yẹn pàǹdẹ́bì bọ́lá tó tọ́ sọ́tù tó kúrò ibi ọ̀kọ́ ló lára ló sí la àdàlùkọ́ àná alárọ́jọ́ ẹ̀rìnà lùkọ́rì àtẹ̀yìn àbí wọ́n sọ báyìí tó wọ́n máa sọ báyìí pé tó bá jáde tó wọ́n sọ àlùkò àná yìí kalẹ̀ fún ẹnìkan nínú ẹ̀kọ́ rí ẹ̀ka ẹnìkan tó tóbi tó bàbàrà láàrin ìlú kéréje méjì ọba sìkà ṣíṣẹ́ ìdánẹ́bí ọlọ́run sọ kalẹ̀ fún un. abájú yẹn pàtàkì kẹta mọ̀ láàrin abúlé méjèèjì yìí kò bá dẹ̀dà ẹ̀rí. ọlọ́wọ́ ní kàtẹ́bì sọ fún ọ pé àlọ́ lọ́wọ́ ọba ló lè kápá tó bá dẹ̀ wù ní máa ọlọ́run ló gbò ọlọ́run wa sọ láti dé sí ọ̀rọ̀ padà fún ọ nínú àyà yẹn bá jẹ mẹ́fẹ́ àwọn ya kó sí mọ́ ọ̀dàrọ̀ ọ̀dàrọ̀ bí. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ọlọ́ni àwọn bí akọ́símù náà rahmata rabbika ìṣe ẹlẹ́dàá rẹ káwọn ni wọ́n ń pè ní. ìyẹn ni pé ìṣe ẹlẹ́dàá rẹ ìfẹ́ ti bá bá fẹ́ sọ pé ó dà nẹ́bí táwọn ni wọ́n ń pè ní. nígbà tí o ti sí yẹn lọ́wọ́ wọn ìbáwá gẹ́gẹ́ là ń pín láàrin wọn máa ń ṣàtà wọn kílí àyà ti dòní à ìsẹ̀mí ayé wọn àwa là ń pín. wọ̀rọ̀ bá rẹ̀ bọ́lọ́dọ̀ ń wọn nǹkan kan ní ìdárọjá àti. àwa ní kí apá kan máa ga ju apá kan lọ. àti bẹ́ẹ̀ kó jáde pé apá kan wọn lè máa mú apá kan sí ọ̀rọ̀ àfúrásì ọ̀rọ̀ àfúrẹ́ka àìrọ̀ àjẹmọ́ torí bẹ́ẹ̀ ìkẹ́ ẹlẹ́gà rẹ̀ ó lóore ju tí wọ́n ń kó jọyọ̀ lọ. ìtumọ̀ rẹ̀ ní pé aláwa là ń ṣe kó ṣe wù wá lára ẹ̀dá wa wọ́n bá wù wá ní kọ̀tẹ́ tó lè kọ̀ fún wa. kọ̀tẹ́ ti tí ó ti ọlọ́wọ́ bá gbọ́n gbọ́n pé báyìí ni ó ṣe. torí bẹ́ẹ̀ ọlọ́run bí ọgbọ́n tó tó gbòǹgbò lórí iṣẹ́ rẹ̀ ẹ̀rí tó pé fẹ́ẹ́nú ẹlẹ́yà báyìí la fi máa ń fún ní àyè jáde ẹni tó bá wù wá bọ́lá wọn ti sọ nínú àyà mi yìí pé Allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run gẹ̀ẹ́gẹ́ lọ́mọ ibi tí ọba gbéṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ pẹ́ẹ́nì kì í sọ ọmọ àbá àkọ́ tọ́lọ́mùbá fẹ́ ya ọmọ nílá àbá yọ ya láàbá ọ̀ ẹnì kan máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà kì í ṣe kọ́rọ̀ ọmọlẹ́bí àti pàtàkì ìtọ́lọ̀ ọ̀párò rẹ̀ dàgbà ibi tọ́lọ̀ ó fi ṣẹlẹ̀ sí ọlọ́run lọ́mọ ọlọ́run tọ́lú ayé àti ìwé wọn lọ kẹ́yìn bá bàbá ọdún ẹ̀ bá ọdún ọ̀hún máa láta ọ̀hún ìwọ́n náà wò. apá kan wọn láti lọ lórí apá kan wọn náà wòye ó fi a sì yóò wù náà sẹ́ni tó lè jọ lọ́wọ́ ọba ń ọlọ́wọ́ nílẹ̀ àtẹ́bí àdúgbò fún ọ wípé ọlọ́ọ̀rúnmà ọba ìwọ olùníkàpá gbogbo ọlá ẹni ọba wù ó fún wọ́n sì já ọ látà lọ́wọ́ ẹni tó bá fẹ́. ẹni ọba wù ọ lọ́wọ́ bá wàá fún ní ẹni tó bá sì wù ẹ wàá kàn ẹ́ lábọ́. àní gbogbo oníjórí ọwọ́ ọ lọ́wọ́ bá lọ́wọ́ torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ bá adálẹ̀ sí ni ẹ lórí gbogbo nǹkan ọlọ́wọ́ ọ̀dà kìnnìkan ẹlẹ́kàgbára rẹ̀ ọmọ àgàtà ọmọ ẹdẹ yẹn nìyí tọba dáná tó lè má lè sùn tọ èèbó tó sọkọ tó sọkọ ojú rí wọn ò fi mẹ́tàlá ẹ̀dá tọkọ ojú rí bá bẹ̀rẹ̀ sí ní fọwọn fọwọn fọwọn fẹyìnfẹyìn kọ wá lóun ọjọ́ pé mí mi mo ṣe mi mo yọ làdú méjì kò sí ìkẹtọ ọba tó dá dágbára rẹ ọka ajá lè sí lọ́lọ́run Ọlọ́run ọba wa sọ yìí pé. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج لحي من الميت وتخرج torí bẹ́ẹ̀ tó níjú láyé fi nàá òun máa ń mú òòrùn jáde nínú àbí òun máa ń mú òòrùn mu wọnú ọ̀sán bó o ṣe mú ọ̀sán wọnú ìkàrà. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní yíké ìwọ ọlọ́run adá lè ṣe yẹn ó wò nínú gúngùn ilé wà á fi àlè sí nínú kúkúrú ilé. هذا فيتفاوتان فيتفاوتان فيتفاوتان ثم يعقلان وهكذا في فصول الفكرة ربيع ربيع وشيخة وحنيفة وساحة ìyẹn ni pé ó wu èyí tó gùn lu eléyìí ó fi kún èyí tó kú ọ̀yà àtẹ̀jì láti yọba dọ́gba ó fi èyí pé kì í ṣe dandan ní ká sọ wípé twenty four hours make one day kì í ṣe dandan òun ni kọjá sí pé a lè twelve hours lọ́sùn. àárín twelve hours lóru ìṣẹ̀dá a sì yóò wù lọ́lọ́ ó lè ní fóònù kú àbọ̀ yòókù tó kù lọ́fẹ̀ jọyìn hàn nínú ọ̀sán tó yẹ kó tó kọ̀ yẹn wọ́n yà àṣàjì lẹ́yìn mọ́ àpàdà dọ́gba ọjọ́ kẹfẹ́ tòmọ̀tẹ́ ọ̀dọ́ mi tẹ́ lẹ́yìn náà ìwọ ọlọ́run ó tún mú inú eléyìí gbáà mi fi ọ̀yẹ̀ tàfáwàdà ni wọ́n wà tàfi síra wọn. túmọ̀ àtẹ̀jìlá ìyá ọ̀sẹ̀ padà rí fún ọdọ́gba ẹbí rú àsìkò yìí ilé ọ̀pẹ mọ́. òsì pé ká má ka òjò ọjọ́ kẹfẹ́. wọ́n ní bọ́lọ̀ ṣe rí nìyẹn tí tùsọ́ọ̀lì sàmẹ́sì nípa àwọn àkókò tá a ń lò lọ́dún alẹ́ rọ̀bẹ́ẹ̀ rọ̀bẹ́ẹ̀ òun nígbà òjò. atúndí sọ́yìn òun nígbà ooru atúndí kọ̀rí òun nígbà òru rẹ wọ́n sọ pé ewé ọ̀rẹ́ wọ́n àti sọ́mọ́ àgbẹ̀ lọ́jọ́ mi ti ń gbà mí. àtúwá ní ṣìdá òun nígbà ọyẹ́. ẹ̀rí pé kíní kan lẹ́dọ̀ máa ń kánú síra kan ní jèrè tí wọ́n ní àsìkò ọyẹ́ ìkọ́sọ̀rọ̀ mẹ́hàrù wọ̀tọ́ọ́lá lẹ́yìn àwíọ́ wa tún bẹ̀rẹ̀. àìpé tọ́sẹ̀ bá kú tó rúgbù àwíọ́ tún àbí òde tún àbí ó tún orí tẹ́ bá wù ní bíbí báyìí ilẹ̀ tún nìyẹn. wọn ní bọ́lá ọ̀sẹ̀ wa fi ń táwọn àkókò yẹn tó fi pé nìyẹn nínú ọdún. ọlọ́run tó wá sọ fún wa ìbéèrè ànẹ́bí àdínkù wí pé wọ́n tó kúrè jù ha ìyá mi náà lè máa yẹ. ìwọ lọ́wọ́ bá ní òun máa ń mú àlàyé jáde látara òkú. gẹ́gẹ́ bí o ṣe máa ń mú òkú jáde látara láàyè ìtumọ̀ rẹ̀ ni wípé minas zari'i ó mú horo jáde látara nǹkan tá a gbìn. ẹ̀sùn ajá gbàgbé nígbà mẹ́tò ní ó tún wá mú kíni jáde ọ̀sán rẹ̀ irúgbìn yẹn pé nǹkan tá a máa ń gbìn ó tún mú jáde láti fi a rí i pé oró ni òkú ni àbí kìí so òkú ni azari ìlàlàyé ẹ ọkọ wo ni ló dàgbà sókè fẹẹ rí padà rí pé nǹkan gbó ẹja kó lára rẹ ó ti lò. ìhùn táwọn àgbọ̀gbọ́ dúdú òkú yẹn náà. bàbá tó fi ìbọn lẹ kí ni òbí jáde ala àlàyé òbí jáde rárá. bákan náà ni wọn na alága mina nuwa ọmọ kóró kóró abẹ dàbí láti di kóró kóró yóò gùn abẹ alẹ sọ pé kóró alẹ fẹ oníkíni ọ ah, ah, nàkàlà. ìyẹn dàbí dùn kẹ̀kẹ́ a lè fi yẹn ní kíni o ká pè lóògùn torí kò wúlò lùwàásù yẹn gẹ́gẹ́ lóògùn yẹn jáde ìní kóró yẹn àwa mú dàbí dùn jáde látara kúrò lóògùn kan. mílẹ̀ nàkàlàsì bákan náà lódì kejì náà rẹ̀ àti rí ìtàkọ́kọ́ yẹn ọlọ́run tó máa ń ṣe bẹ́ẹ̀ ti tún máa ń sọ wípé ọlọ́run máa mùmí ní ọjà dé látara kékeré wàlùkáfìrọ̀ ẹlẹ́mú mi. ẹ̀rí báwọn yorùbá kan bá sọ wọ́n ní nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún kó ti jáde. ẹlòmíì ọjọ́ ìjẹ́ yanni atẹ̀rọ̀ ọ̀dìdẹ yóò dùn mẹ́rọ. pátápátá dé ó lè má lè àbí torí ọ̀fẹ̀sẹ̀ múlẹ̀ rárá sí nǹkan tí ó mì ṣùgbọ́n àtẹ̀rẹ̀ kan dé yóò dùn sí ọ̀nà ẹ̀rù yóò dé gbogbo sọ̀rọ̀ ẹ̀ ìwọ ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé sọ máa di yìí ọlọ́run ti sọ ó ti sọ di àbí. ọ̀rọ̀ yóò ti clear rárá eléyìí tọ́pẹ́. bákan náà wàlíkáfíò mínà lùmọ́mínì wàlíkáfíò mínà lùmọ́mínì ọlọ́run lè mú kí èfèdí yàrá dára bò mí ọlọ́run dákun má jẹ́ àmà padà sí ikú. àti sùúrù gbogbo àwọn ọmọ tó fún wa tí wàá ní ẹlẹ́sìn papọ̀ á sì wọ́n lẹ́lẹ́sìn o. nù mùmí ìrìn náà máa kọ́ nígbà gbọ́dọ̀ lónìí báyìí tó ti lè lọ dípò. ẹ̀wọ̀n nàbí láyé náà fà á lè sọlá tó sọlá ẹ̀wọ̀n mọ́ wọn. ọkọ̀ tọ́lọ́hún àmẹ́bí ọlọ́run ti làmẹ́bí náà àlè sọlá tó bákan náà ọlọ́run tó máa ń fa adìẹ yọ nínú kíni onínú ẹyin adìẹ aláyẹ ẹyin rìn káàkiri tẹ́lẹ̀ òkú nìyí bákan náà wà lè ta ìdọ́tà nínú ìdájáàjà ọlọ́run tó máa mẹ́rin jáde látara jẹ ọlọ́run mú ẹyin jáde ẹyin yẹn òkú ni wọ́n sì yọ jáde látara láàyè. wọ́n mọ̀ jẹ́rọ hádàrí mọ́jọ́rọ́ ní jẹ́ni ìlà ṣíyá. wọ́n lè wọ́n náà máa ẹ̀ káàkiri ìṣesí ọlọ́run ọba ni wọ́n dẹrùn sọ wọ́n dẹrùn sọ kó máa ń tẹ̀sà omi wáyé rẹ̀ fi sáà bẹ̀. torí bẹ́ẹ̀ ìwọ náà ọba nìyí òun bá ń pèsè fẹ́ni tó o bá fẹ́ lèrọ yẹ kíkà kódà ẹlòmíì ò ní dúkìá títí kò sì ní mọ yẹ mọ ní mọ yẹ ẹgbẹ owó kí ẹ tọ́ wá ní èlò ní owó kí ọmọ yẹ rẹ mọ náà. ó ń fẹ́ni tó bá ń rìn ẹ́ ní dúkìá tó yẹ kóun kí o lè sùn ká ẹ kò tiẹ̀ lágbára àti ká tó bá níbi ọ̀nà ẹ̀ ló kó ìjọ yá wá lọ ká ẹ ò gbà kí wọ́n ní náà dídò tó dé ọ́fíìsì rẹ̀ àfi wọ́n bá kí o gidigidi owó náà mẹ́rin wọn wọn kíkà máa ń sí wọn kíkà ìyẹn kẹ́lẹ́ bí lówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ká tí wọ́n ní. ẹnì keje ẹ̀ka kó ní tírílíọ̀n kan wọ́n bá tún àkáǹtì tẹ̀lé ibi tó náà ní nìyẹn. wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wọ́n gbé sẹ́yìn kù kí wọ́n yá wà lọ ka tírílíọ̀n. ọlọ́run máa ń tilẹ̀. sọ èké yóò sì kéèyàn á pèsè àrísìkí dúkìá bákan náà ó sì tí wọn fẹ́ lómi tí ò ní bí kankan wàá fún wọn ìwọ Ọlọ́run máa fún wọn àwọn òbí pẹ̀lú tí ń bẹ fún Ọlọ́run ọba mínàlẹ ẹkìmọtì wà lè fi rọọdàdù nínú ọgbọ́n àti ìràádà àti èròǹgbà wàlùmọṣí àti mọfẹ wàlùmọṣí àti dọ́gba ilé ìlànà tó fẹ́ yẹ̀wò yìí wọ́n fẹ́ kọ̀ fún wa pé àwọn ọ̀sẹ̀ bọ̀ kò gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ o tí wọ́n bá fi ẹlòmíì pé ta ní ọ̀rẹ́ rẹ̀ ó lè má dá pa àwọn ẹlẹ́bọ àbẹ́yìn tí ń lọ sọ́ọ̀tì lónìí náà lọ́rẹ́ o ọ̀wá ní mùsùlùmí bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àlùmọ́rùkú. على دين خليله بزوان حرير ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ fàlẹ́ńdò àhádùkún mọ̀ ń yí kọ́ọ̀lì fẹ́ni kọ̀ọ̀kan ìyàwó ta lòun máa bá ṣe kíri o lòun máa bá dọ̀rẹ̀ kíyàn mú ta lèyàn ọba dọ̀rẹ̀ kíyàn wò torí máa ń rìn ọ̀rẹ́ máa ń rìn o ni wọ́n sọ pé àtọ́hìbù sáàhìbù ọ̀rẹ́ ńkọ́ kò sí máa ń gbé mi lọ ni míyàn ká fẹ́ jẹ́ níbi bọ́bá lọ́rẹ̀ níbi ó súnmọ́ kọjá níbi. míyàn bá jẹ́ nire bọ́bá lé bọ́bá jẹ́ nire ló ní lọ́rẹ̀ kò sí ohun tọ́lọ́run lè jẹ́ nìyẹn lè jẹ́ nire. torí bẹ́ẹ̀ ọlọ́run wa ń kọ̀ fún wa àwa onígbàgbọ́ òdodo pé a kò gbọ́dọ̀ báwọn ọ̀ṣẹ́ bá kò gbọ́dọ̀ báwọn sọ̀rẹ́ o. اللهم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ المؤمنون ọlọ́run ní láyé sẹ́sí délùmọ́ ìnú nálíkà kiri na ọ̀lìyá amíndò nílùmọ́ mìíní. kó má wáyé là náà yòrò. àwọn onígbàgbọ́ òdodo wọn gbọ́dọ̀ mú àwọn aláìní gbàgbọ́ ní ààyò. yàtọ̀ tó nígbàgbọ́ òdodo obìnrin yìí pé onígbàgbọ́ òdodo gbọ́dọ̀ máa bọ́ nígbàgbọ́ òdodo ṣọ̀rẹ́ kẹ́sì fi máa gún régé. onígbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ báláyé ní ìgbàgbọ́ ṣọ̀rẹ́ ọgbọ́dọ̀ fún wọn lọ́rẹ̀ yàtọ̀ sáwọn tó nígbàgbọ́ nìkan lọ yẹ kọ́ bá sọ̀rọ̀ omi ẹ̀kọ́ lọ́wọ́ bá ń kọ̀ fún àwọn ẹrú rẹ̀ tí wọ́n nígbàgbọ́ lódodo ayò wa lò lè káfìrí náà pé wọn kò gbọ́dọ̀ bá àwọn kìfìrí sọ̀rọ̀. wọn ò sì gbọ́dọ̀ mú wọn ní ayò ọ̀rẹ́ ayò yóò sì rú náà ilé ńbílímọ wà dájú tí wọ́n máa fi àṣírí ìfẹ́ hàn wọn. ẹ tó bá rẹ́ já àwọn àṣírí owó iyebíye yóò gbé sọ́dọ̀ rẹ̀ wọn gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ o àwọn ní tí wọ́n bá ti bẹ́ẹ̀ onígbàgbọ́ òdodo ni wọ́n gbà ṣe é. ọlọ́run wá lé rí ìyá lórí ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run ní ọ̀wọ́n yẹn fàdálì káfárá ìsàmìlà lọ yìí fi ń ṣàyè ẹnì ẹ̀là àǹtàtàkù mímú tó kàn. ọlọ́run ọmọ yẹ fangálì ẹni tó bá fi bẹ́ẹ̀ tó fi pé dípò bọ́bú nígbàgbọ́ òdodo sọ̀rẹ́ kèfèrí ní ń bá sọ̀rẹ́ ọ̀ṣẹ́bọ ní ń bá sọ̀rẹ́ ó wá ń lò fẹ́ ìfẹ́ ìyẹn ni pé àṣírí ìfẹ́ ó gbé sí lọ́dọ̀ ọlọ́run lérí ìyàkúrúfẹ́ ní bẹ́ẹ̀ ìfẹ́ tó bá fi bẹ́ẹ̀ kò ní kankan lọ́dọ̀ ọlọ́run kò ní kankan lọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run ló ń tọ̀. إلا أن تتقوا منهم تقى àyàfi tó bá já sí pé ẹ̀ẹ́kàn ń fàyà ẹ̀kẹ́yà yàtọ̀ sí àwọn ṣíyà nínú àwọn ìlànà àwọn ṣíyà lọ́wọ́ àwọn tó ń pè ní tẹ̀kẹ́yà ẹ̀kẹ́yà irọ́ ní jẹ́rẹ̀ fọ́dọ̀ yìí pé tá a bá rí i wọ́n tún pè ní sọ́kọ́yà tá a bá rí yín á sì bí ipa wà pẹ̀lú yín tá a bá rí yín mọ́ á yóò tún padà tẹ̀síyà ni ìyẹn bẹ lọ́dọ̀ àwọn ṣéyà wọ́n ti lórí gùn kan nù ẹ̀sìn lọ́jọ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n kì í ṣe wà mùsùlùmí torí mu nẹ́ẹ̀bì kì í ní ìtumọ̀ rẹ̀ lójú méjì. ẹni ọba ṣe bẹ́ẹ̀ nù yín wọn tọ wọn ò ní pin kẹkàn lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó gbà ẹni ẹkọ ni. ilà àǹtàtàkù mi ń tó ọ àyàfi tó bá já sí pé ìbẹ̀rù kan ló mú yín kẹ́ ẹ fi rọ́nà lọ. ńlẹ́ fi ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kẹ́ ẹ tó bá gùn lérú bẹ́ẹ̀ ọ̀yẹ́ gbogbo nígbàgbọ́ òdodo sọ̀rẹ́ ọba sọ̀rẹ́ ìrírí ní ń bá sọ̀rẹ́ ọlọ́run ló gbọ́ kábọ́sẹ̀ kó lọ́dọ̀ ọ̀tọ̀. ẹgẹ bọ́lá wọn bá ti tún sọ́nù áyà mi ìgbéyà ayọ́hánlẹ́bí nà ámànù látẹ̀tẹ̀ ìlú àdówí wá àdówà kó màáwùlíyà tòlẹ́kùnà ilé yìí bìlmọ́wádà. ọlọ́wọ́n bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ọ̀tá mi ẹ má mú un lọ́rẹ̀ ọ̀tá yín ẹ má mú un lọ́rẹ̀ òun làwọn aláìní gbàgbọ́ tòlẹ́kúnlẹ̀ ilé yìí ń bí màá wá jà tẹ́ màá wá ju fẹ́ sí wọn wọ́n parí ayé àdúgbò. àwọn yẹn dẹ̀ ni wọ́n ti sàní gbàgbọ́ sí òun tó wá ba yín nínú òtítọ́. ẹ wọn mú òjíṣẹ́ jáde wọn lè kó nílùú àtẹ̀yìn náà nítorí kí nítorí fẹ́ nígbàgbọ́ sọlọ́wọ́n bẹ lẹ́dàá yín. Aya. Ẹ tọ́ka jáde pé lóòtítọ́ lòdòdò òun lẹ́yìn jáde kékeré kò ti fáyà yẹn sọ́ọ̀tún mùtáhánà. Nanso. Aha. ọyá sọ ayé àyà gbé padà yà ayò alẹ́dínà àmànú. alẹ́ yẹn onígbàgbọ́ òdodo ẹ má mú ọ̀tá mi ọ̀tá yín ní ọ̀rẹ́. fẹ́mọ̀ wá sì fẹ́ sí wọn fẹ́lẹ̀ nífẹ̀ẹ́ wọn. àwọn yẹn dẹ̀ ni wọ́n ti sa ẹni gbàgbọ́ sí nǹkan wá dé báyìí nù títọ́ wọ́n mú òjíṣẹ́ jáde kó nílò àtẹ̀yìntẹ́ gbàgbọ́ nítorí pé nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá wọ́n fi ṣe bẹ́ẹ̀. wọ́n mú òjíṣẹ́ jáde kó nílò àtẹ̀yìn náà nítorí wípé ẹ nígbàgbọ́ sí ọlọ́run ọba tí ṣẹlẹ̀ dá yín nípa wípé yìí tún nìyí ẹ jáde láti jagun tó jọ̀nà ọlọ́run ọba. ọlọ́run ọba ní nígbà tó jáde bẹ́ẹ̀ jáde jihad fi sẹ́lẹ̀ láti lọ jagun sójú ọ̀nà mi wọ́n kò tẹ̀ wọ́n amọ̀ríkà ọ̀sìn láti ti fi wá ojú rere mi tó sì rú ní ilé ìhìn líle máa wá jà. tẹ́wàá máa wá fi fẹ́ hẹ àwọn ọ̀tá yín ọ̀tá ọ̀tá ẹ̀mí ọlọ́run ọba yẹn. wàá ní àìlẹ̀ bí mọ́ àkàfà ètò ń bọ̀ mọ́ àìlẹ̀ èmi sì nímọ̀ pẹ̀lú ohun tẹ́ẹ̀ fi ń pamọ́ àti ohun tẹ́ẹ̀ fi hàn. ọmọ yẹ fàáyì kò ní ẹni tó bá fi bẹ́ẹ̀ nù yín ọkọ̀ dídọ́ọ̀lù làtàwá àṣẹ ojú ọ̀nà tó tó déédéé ó lọ́wọ́ fi sọnù bẹ́ẹ̀. àyà yẹn náà tún jọ àyà eléyìí tọ́lọ́wọ́n bá àdéhùn tó déyà ayọ́ lẹ́bi náà àmọ̀nù ẹ̀yin onígbàgbọ́ òdodo. ọlọ́run ní àjẹ máa mú àwọn ará ẹni gbàgbọ́ lọ́rẹ̀ ọ̀rẹ́ ayọ̀ yàtọ̀ sáwọn tó nígbàgbọ́ nìkan ni ẹ máa bá sọ̀rẹ́. ẹ eh, abẹ́nufẹ́ kọ́nà ọ̀bọ gbé àwíjàre kan èyí tó kílíà ẹ ìyẹn ní pé kó gbé lẹ́yìn lórí àbí àtúrò ìdúnà ẹnfẹ́jì àdúgbò ẹ̀dẹ́ gbé kalẹ̀ fọlọ́wọn bá sùhánà léra yín lórí àwíjàre kan èyí tó ṣe kókó jù hàn. ọlọ́wọ́n balẹ̀ kí wọ́n tún sọ́nù mi ń ayégbé mùsùlùmí ẹgbẹ́ ẹni bá sọ̀rọ̀ ìwọ̀n aláìní onígbàgbọ́ ọ̀dọ̀dọ̀ ọlọ́run ló ń pè. ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ mú jíù àbáwọn ọkọrin yóò ẹ má mú wọn lọ́rẹ̀ torí apá kan wọn ń bára wọn ṣọ̀rẹ́ kí lèyàn máa bá wọn ṣọ̀rẹ́ sí. ẹ̀rí pé lè so lágbára ọlọ́run ní ẹni yóò tó bá gba tiwọn tó nífẹ̀ẹ́ wọn tó ń bá wọn sọ̀rẹ̀ ó ti dára wọn náà nìyẹn ní alimami alimẹtẹ muhammadu abdulrahab rahimahullah ni wọn ti sọ wípé ìkànnù mẹ́wàá sọ ìgbésẹ̀ yẹn máa ti kó sínú ẹ ìyẹn máa jáde kó nù ẹ òun náà ní gbogbo aláàbò kọfà ìmọ̀ abájẹ́ ìpèsè sọ̀rọ̀ kọ̀mọ̀gọ́ àárọ̀ tó kí yẹn tó máa fún wọn láti lọ. Aya yìí O ta àmọ́lẹ̀ pàpọ̀ mọ́ yẹ́ta wọ́n ti là hàn mí. Ẹnì yóò tó bá nífẹ̀ẹ́ wọn tó gba tàwọn kèfèrí nù yín. Ló fi dájú pé èèyàn lè jó nígbà tó lọ sọ pé iná ìrìn gúrégé. Kò sàyẹ̀mórè sọ́lọ́ ọba wa. Two, òun ni wípé ìyẹn ni pé onígbàgbọ́ sọlọ ọwọ́ àṣà ìwò rẹ̀ sí wo tọ́yàtọ̀ sọlọ mo ní mọ́ nílé ìgbé. ìwò tọ́yàtọ̀ sọlọ wọn ọba àtẹni tí ń sin nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọlọ áhì tì wọ́n tọ́yàtọ̀ sọlọ wọn ọba tó tà mo ní mọ́ nílé ìgbé. wọ́n á la irọ́ nígbàgbọ́ yẹn tó lóhùn. ìbá wáyé abáfọ́rọ́ yẹn ẹ̀rí kó sáà wọ́n mọ̀ ń yọ̀kùnrin bìlá ẹnitọ́ bá fẹ́ ṣe gbàgbọ́ sí tọ́ọ̀bù ẹ̀ṣọ́ ìtọ́ọ̀ tọ́wá ní gbàgbọ́ sọlọ́ ó fi ẹ̀kọ́ méjèèjì lọ wáyé. òun lè túmọ̀ gbólóhùn tàwọn ìdù tá a máa ń gbé pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ sí jọ́sìn lódodo àgbàdẹ́fìyẹ gbogbo sísìn míì ìjọsìn nǹkan míì kò lẹ́tọ̀ọ́. ilọlọ àìfọsíta a nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí káfíńsì kí ni o gbogbo ìjọ méjì yẹn ni ọba ọ obìnrin yìí pé ìfẹ́ ìfẹ́ méjì ò lè papọ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ ọ̀ ọlọ́run kò tún fẹ́ kéfì àárọ̀ ah, ẹ mọ ọkọ̀ ọ̀dọ̀ lẹ́ẹ̀kẹ́fì rí ikọ̀ ọ̀dọ̀ tá ọlọ́ àbíkọ̀ ọ̀dọ̀ tá rí kọ́ di ọ̀rẹ́ ọlọ́run. lọ́lọ́ sọ àti sọ ọmọ yẹn tó wá nílà fún mi kù ẹni yóò tó bá nífẹ̀ẹ́ àwọn kẹfẹ́rì yẹn nù yẹn fàyè nàbó mi nù ara wọn nínú. lórí yàrá ìfẹ́ ẹni kó ní ọlọ́wọ́ àwọn àdéhùn abdullahi ibùdó ọmọrù yẹn káwọn náà mọ̀ òkè mọ́ ń tẹ̀sẹ̀tà àbí ọ̀wọ̀mí ọ̀wọ̀mí ẹlòmíọ̀ sọ̀rọ̀ bí wọn yóò bí wọn yóò wọ̀sọ̀ bí wọn gbogbo ẹ̀ ló bí wọn ìyá pé nàbà bẹ̀rẹ̀ sí lọ́wọ́ wọ́n má jẹ̀mú tí wọ́n sọ nípa bóòlù díẹ̀ ká sọ nígbà gbọdọ̀ lórí pápá jùlọ obìnrin. wọ́n wà nínú rẹ̀ pé aṣọ ni ọgbọ́dọ̀ jọ lè bá aṣọ kàkírọ̀ aṣọ tó bẹ̀rẹ̀ ọba wọn. ọgbọ́dọ̀ jọ ẹ̀wù sí àwọn kẹfẹ́ ní máa ń ṣe kí ni ọ̀dà ọ̀dà náà. sọ báyìí béèrè máa ń wáyé fẹ́nu ọ̀nà tí ẹ lè wọ sáàtì kírun àwọn lè wọ́n kírun ṣùgbọ́n ìjọ yàtọ̀ sí táwọn tí wọ́n mọ̀ ọmọ pé kékeré nìkan ní máa ń wọlé bóyá ó ṣe bí làásì tiẹ̀ ó ṣe tó kòtò rẹ̀ ó kó àwọn pé kí yẹ kó ìrùnà ọ̀sìn lẹ́fẹ̀ tí ó fi yàgò ìwọ̀n yóò kọ́ bá ti dájú pé ìjọ ti kékeré báyìí yẹn máa máa sọ irú ẹ náà ló dé bá wa fi ọ̀rọ̀ déètì kan lé ẹ dákú kí ni déètì òní ẹlọmọdé ọdún ọdún táàtì fàáyé túbọ̀ kọ́ náà kẹrun sí ọ ṣé wọn lọ ọmọ ni àbí wọn lọ ọmọ ìjìlá wọn lè gbọ́ pọ́lì bíi fọ́ọ̀lì fún Ramadan fourteen thirty eight ẹgbẹ̀rún ọdún kan àti ẹgbẹ̀rún ọdún mẹ́rin àti ọdún méjìlélógójì gbogbo eléyìí náà wà lábẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ kẹfẹ́ ó dẹ̀ lómi lè ó lè ní ìgbòmọ̀ lọ níwájú bí ó ṣe tí wọ́n bàbá wọn níjó ni ẹgbẹ́ ṣe àfikọ́ ọdítù ọdítù bò yóò ní ọdítù june ń làwọn fẹ́ ṣe sábà fẹ́ pé sábà ti fẹ́ wo àwùjọ tí a bára wa pẹ̀lú ibi ìyẹn ló gbajúmọ̀ yóò dáa ká kọ́kọ́ fi síwájú náà déètì hijiri ìgbẹ́ òní ní fọ́ Ramadan fourteen thirty eight tó ṣe déédéé thirty May two thousand and kìíní ọ̀ seventeen gbogbo eléyìí náà wà lábẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ nínú ẹ̀ nìkan ó ti pé wọn ò ní ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ máa sọ síyẹn lábá ni wọ́n ní kan sọ̀rọ̀ èmi fẹ́ dín náà wọn ni ọ̀sán lábọ̀ ń fẹ́ èbò tí èbá ti gbéyàn ní bùkátà tí ọba ní bùkátà tí yẹ fọ ìbá àkọsọ lọ́wọ́ ajé bùkátà kò lọ. wọn ní bùkátà tí pé ọ̀fẹ́ ti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àbọ̀ ń fi sàlàyé nǹkan fẹ́ nìkan tí òye ò ní bùkátà tí wọ́n fẹ́ wò pé gbogbo ẹ̀ náà àmùkiri kan gbogbo àpá àti lóde ọ̀wá rí kiri kan ò rí lọ́wọ́ kan tó tẹ̀lé sọ bí láàrin bí náà mú níbi kiri kan ni tó tẹ̀lé máa mọ̀ tó máa tẹ̀lé díẹ̀ díẹ̀ kò sí lè mú. àfẹ́bó yìí ká ìwọ̀n yẹn náà wà nù àbíjọ o àná ọba kàwé o ọwọ́ kàwé ọwọ́ akẹ́sì rẹ̀ níbo ti pa ọ̀fẹ́ wọn ti mọ̀ ọmọ. báwo ni ọba sí ìbúrò ẹ̀kọ́ fẹ́ fi ṣe lẹ́kṣọ̀ fún yẹn gbogbo àwọn yẹn wúlò ọlọ́run ní gbogbo ìbò gbádùn dáadáa àwọn yẹn máa ń wá sí facebook wọn lọ sí whatsapp wọn lẹ sọ̀rọ̀ àwọn yẹn ń ṣe balabala bí bá wọn sọ̀rọ̀ àwọn ibi tó wúlò fún nìyẹn ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ọ̀pọ̀ta àríjà ọ̀fẹ́ bèrè pé èló wọn ta gàrí ìbọnà ni èló wọn ta ta àyẹ̀dá fún ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé kó o ṣe sọlá bá tún ọlọ́run ó dẹ̀ fi lè máa súnmọ́ túnmọ̀ ẹ̀sìn rẹ díẹ̀ díẹ̀ tó fi máa yọ. gbogbo àwọn kẹwọ̀n yìí á ṣàkíyèsí rẹ̀ ìgbà ọmọ yẹn tàwa lè lè àwọn bí tó ẹnì yòówù tó bá nífẹ̀ẹ́ wọn lórí tó nífẹ̀ẹ́ àwọn kẹ̀kẹ́ nínú yín mo ti sọ̀rọ̀ ẹ nífẹ̀ẹ́ yóò ṣe wa ọmọ akọ́dé ti wọn ọwọ́sọ bí wọn ọsọ̀rọ̀ bí wọn tí èsì kò níbù káàkà sí kó rìn bí wọn. wọ́n ní abẹ́ rí àti èdè kéèyàn máa rìn bí ọmọ kìnnì ọmọ gbogbo àwọn kan yẹn á sàkíyèsí kọ́ba bá wọn sọ fún wọn máa ń ṣe kérésì yẹn náà má tiẹ̀ kẹ́kọ̀ọ́ dagbálẹ̀ ìyẹn ti fẹ́ wọn ni o bí èèyàn ti fi yẹn séèyàn kọ́ sí ọdún rẹ̀ ẹlòmíì òní ẹlòmíì nìyí ó lè kọ́ ó lè kọ́ sí jẹ́ ó lè jẹ́ ọ̀dọ̀ lọ́wọ́ sí ní sọ rẹ̀ wọ́n bá di àsìkò ọdún kérésì yóò ní o ní ní títí gbọ́lá gbọ́lá ló ń kọ̀ mí báyìí gbọ́lá wọn ní kí ló yọ ọdún ní àìsàn ọdún gbọ́lá bò gbọ́lá bò sèwádìí lọ́wọ́ á sì lè kọ̀ọ̀rọ̀ ó ní gbọ́lá rẹ̀ ìmífẹ́ náà gbogbo eléyà lẹ́yìn tó ṣe báyẹ ká sọ́ra fún ọlọ́wọ́ bá wá sọ lẹ́yìn ìgbà tó sọ nípa buwa láti mùmìnín lẹ́nu mùmìnín kí mùmìnín máa nífẹ̀ẹ́ mùmìnín ìfẹ́ bí mùmìnì ní sí mùmìnì náà tó ti jẹ́ra àtàwọn àǹtọ́rọ̀ àtàwọn lábọ́ oko ọlọ́run wà lẹ́bí iná káfáró ọba ọ̀gbọ̀n àwòlíyá ọba ọ̀. ọlọ́run bá ní aláwọ̀ mùmìnì ó ti fẹ́ mùmìnì ni tọ́lá wọn aláìní gbàgbọ́ apá wọn náà ń bá pàgà ara wọn sọ̀rẹ́. tẹ́ ẹ̀ bá ti bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ lórílẹ̀ o ẹ̀ẹ́kẹ̀rẹ́ ni tẹ́ òpin mú mi ní ní lánàá ó di kèfèrí lónìí fitness kí ló dẹ̀ fà ọ̀rẹ́ mi náà olójúkẹ́ ló lè ṣe ọ̀rẹ́ mi wọ́n fàṣáàdù kẹ̀mí o àtìbàjẹ́ tó tóbi ó máa wáyé pẹ̀lú bónígbàgbọ́ òdodo bónígbàgbọ́ òdodo sọ̀rẹ́ ọlọ́run ọba àlekàn láwa sọ nínú tẹ̀síwájú áyà yẹn pé ilà àǹtàkàkù mi nùrùn tó kọ́. tó lè fà á tó fi nífẹ̀ẹ́ dandan mo ní pé tó o bá ń fáyà láti là kíyàwó má jẹ ọ́. ń fáyà ní apá kan àwọn ìlú kan tó wà ẹgbẹ́ wọn ni tí yẹn bá wà nílùú akéwọ́ kó ṣe bí gbọ́wọ́ tẹ náà kọ́ ká pamọ́ ṣùkọ́ nígbà yẹn awìlà ọkọ́t àbákòókò gbà yẹn lọ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ làbùrù wọn tọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ ó jìyà wọn ní ọmọ ọ̀dọ́ náà gbọ́dọ̀ sí kíni o gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe. wọ́n nìkan lọ bá rẹ̀ lára láàrin àwọn ẹni tí wọ́n jẹ́ oníbídíà wọ́n á ní kíní báyìí ní kíyẹn ṣe tó o bá sì ṣe wọ́n lè jẹ́ oníyà àbá ó sì kẹyẹ ìmọ̀ọ́nì rẹ̀ ń bẹ lẹ́sìn rẹ̀ o ọ̀rọ̀ yẹn ò tí ì kílẹ̀ rárá torí tó o bá sì tún pẹ́ ọlọ́run lè tún lè kọ́ àwọn àǹfààní mi ṣe kọ̀ọ̀ bó ti bẹ́ẹ̀ tí o ti jáde pé kí níyẹn tẹ̀mí rẹ wá bóyá wà ní apá kẹ̀lú kan lọ́nà àgbà ìwádìí ti bẹ́ẹ̀ à ní o ti ní rọ́lẹ̀ lọ. àwọn kan sọ fún àwọn fèrè lọ́kọ̀ yà wò kóun fi lè rọ́lẹ̀ lọ. àbá kókó kan láàrin àkókò òní kí sùtà má tẹ̀. Kọláwó. Láti bá fi ní ìwọ́n yẹ̀ sí. Irú ẹni yẹn o ní ó ní ìbẹ̀rù wọn níta ó ṣe wọ́n ní tó ti mọ̀ ṣùgbọ́n kọ́ bá dé inú rẹ o ó sì má débi àníyàn rẹ torí ìdínàmọ́ àmàlú débi yá mọ̀rọ̀ bọ́rọ̀ yẹn ń kíá torí wọ́n rí tọwọ́ ìgbà ni wọ́n rí ti ẹ̀mí gbà mo ti ń bẹ lẹ́bi lẹ́sùn wa mẹ́ta bí wọn kò kọ́ ọ́ mú ẹgbà wá látọ̀dọ̀ àmì ìdàgbà. أنه قال إنا لنكسر في وجوه أقوام لنكسر نعم لنكسر في وجوه أقوام وقلوبنا تلعنهم. ó ní àwa ń tiwa o pé àwọn gbáyà yé dáadáa àwa àwọn ń tújú ká ní báyìí fáwọn ọjọ́ kan wò wá báyìí á tújú ká sí wọn pé ara ẹni yẹn kì í sí wọn wọ̀kùlùkù ẹ̀ tẹ̀lé àná ọkẹ́ wa ti pépè fún ọ. ọ̀rọ̀ ọdún sílẹ̀ rárá ọ̀rẹ́ sọ ọba fi ẹnu sí pé ọ̀jẹ̀ paríparí yà. ìjọba ló fi jáde pé tí ìyẹn bá dẹ̀ tó dédé pẹ̀lú súnmọ̀ kí fífínà tó rárí wọ ẹ ń tọ̀ yóò pẹ́ díẹ̀ tí ìbá ti ní ìtọ́lọ̀ wá ní ìpìlẹ̀. torí kò ní í sí ìdàlọ́kọ̀ sẹ̀sán tó bá ti fún báyìí gbà láyè máa wà tọ́ba wò pínlẹ̀ tó yìí ká ọ súnà yóò sì yọ dáadáa ni wàá rí bákàrà yìí bó la ká ṣe ṣé màá wá màá lè jú fún ọ àkọ́ọ́dí ya ọ. àbùdàgbà sọ̀hánì ìjẹ̀lẹ̀ ọ̀dì ọlọ́ọ̀tà láti ó ní àwa nìyí àwa sì máa ń tún bí ká sáwọn ọjọ́ kan.

kọlọ wa ti bẹ́ẹ̀ wọn ní títí lọ ni ọ àwọn àgbà pé jesus kàlọ fẹ ọ táwọn bá ti wí báyìí àwọn sẹni àwọn sọ pé kò ní dàbọ tọ́lá àwọn àgbọ̀dọ̀ wí jáde náà ó sì ṣàdúró nǹkan báyìí fún wa àwọn sọ pé jesus kàlọ fẹ ọ àwọn àpètàkẹ́ sí àwọn òfin èpè sí. هكذا <laughs> àwa máa ń ṣe bẹ́ẹ̀ lójú ẹ bá bá rí pé ọ̀tá ni tọ́ba ti wà wù èyí ọ̀jẹ̀ paríparí bí yẹn la á ṣe ha ha àwọn lè ọ̀kúlùkù náà tẹ̀lé àdùn ọkẹ́ wa ti ṣe pé o ti ṣe pé fún ọ wọ́n ní tùmọ̀ ayé àyè ìlà àǹtàkùn mi hàn tó pọ̀ àbítẹ́ bá fáyà kan lọ́dọ̀ wọn lókun nígbà yẹn ṣe bí ìwọ ọba wọn rẹ mo má jìyà ìwà ti fúnẹ́ẹ̀tì kí o kó dẹ̀ ti kú lásìkò yẹn lásán torí kò sẹ́ni tó máa gbà ẹ́ lẹ̀ àmì ẹ̀ bá lọ pọ́ sí àárín àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀ tẹ̀lé ọ̀run lójijì tó bá rẹ̀ fẹ́ wàá jẹ paríparí yà wọ́n máa béèrè ọ̀yàn kẹ́ lọ́wọ́ àríyàn báyìí. kí ni ká ló ní ẹ̀ẹ́n òkè kọ́ wà ní pálọ̀ bàbá rẹ̀ àti iwájú ìta bàbá òní fi súnmẹ̀ ní ìfìkà ọ̀rọ̀ àwọn náà fún ìṣọ̀rọ̀ afẹ́ kọjá kálọ̀mù fi kọ́ yọdún lábúrú wọn. alimọ́bù ìkọ̀rì rọ̀jùmọ̀kùlọ́ wọn ní bẹ́ẹ̀ ní ẹ̀kẹ́yẹ irú ìpayà yìí èrè bá ti fà àwọn tàbí nìkan ni ìlà yọ̀ níjọ́ gbé dàrú ẹ̀yà wọn bàbá ti ní kọ̀ǹdíṣàn tó lè pé ọ̀yẹ̀ ká tuntun ká lẹ́ni jọ́ ẹ̀ lè mọ̀ ká tu sáà ká fi rọ́nà lọ. ìyẹn yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ti kì í náà nígbà tí ò dẹ́mi. kí ẹ fi lọ. ọlọ́wà ní ọ̀yọ̀ àzírò tó mọ̀ lọ́ọ̀rùn náà ń ga. torí bẹ́ẹ̀. fúnra ọ̀rọ̀ Ọlọ́run ọba ní sọ yín lára o ẹ má jìyà ẹ má yapa rẹ kẹ má jìyà. ìdíyàjẹ rẹ ń sọ yín lára ń pa rẹ ọlọ́run tó sọ yín lára nípa yíyapa rẹ̀ ẹ má yapa wọn wọ́n sábà wà ìgbà ẹsọ la ń parẹ o kí àdá di ní níbi ìyá ló lè fi jẹ lèmọ wà lá àdá àwò ẹni tí bá ń bọ́ ta ọlọ́run sọ rẹ wọn là máa ń sọ ẹbí àwọn olóṣèlú ló lè gbọ́ pápọ́ tẹ́tẹ́ o àwọn olóṣèlú lọ́wọ́ ni mo sì fi ní ìgbàlọ́ gbàgbọ́ rẹ o ti wọlé ọjọ́ rẹ ti pẹ́ ọwọ́ yàrá rẹ lọ ọ̀bá lè wọlé ìjọba ọwọ́ yàrá rẹ ọ̀pọ̀ la máa ń fa àwọn yẹn lára nípa òfin ilé yìí tí wọ́n bá lọ yìí. bẹ́ẹ̀ ló ní ọba ṣe láti ewu ọ̀dọ̀ tí o tún lórí ìsìláàmù ẹ̀dá tí o lè ní ìlànà àti ìsìláàmù. irú ẹni náà lọ sọ́dọ̀ pásítọ̀ bọ́ọ̀lù ló ló kú bàbá. wọ́n sọ ìgbàlódé bá fẹ́ ká ìgbòho yìí ni wọ́n bá parí ọjọ́ ọ ti wọ́n ní ìdí ìka tí wọ́n tẹ̀ fún yìí. ọ̀fẹ́ fún àwọn aláwọ̀ lọ́wọ́ àtúndẹ̀ fún kéńtì ọ̀fẹ́ mẹ́rin yẹn. sísẹ́mù yẹn kò béèrè bẹ́ẹ̀mù àti kírẹ́díọ̀ ó béèrè nípa ẹ̀wẹ́rẹ́ àti mọ̀lẹ́bára ó béèrè bẹ́ẹ̀. wàá sì fẹ́ bọ́ lọ́wọ́ wàá sì fẹ́ bá tẹ́lú wàá sì fẹ́ ụzọ onígbà tó lọ́wọ́ náà nínú democracy. ó ń tọ́jú gbogbo òfin ọlọ́run ní àjọ ti wàá sì fẹ́ fún àwọn èèyàn kò bá ìjà láwọn. Ọ̀nà tí wọ́n ń náà lórí nígbà tí wọ́n á ìdáwọ̀ yẹn ń tí wọ́n mọ̀ ọ̀fẹ́ bá tó tó kí náà wọ́n tó bẹ̀rẹ̀ sí wọlé làwọn. ẹ̀rẹ̀ ní kò fẹ́ láàrin ló ti wọ náà ti bẹ̀rẹ̀. ẹ̀rẹ̀ ti wọ lọ́wọ́ ẹ̀rẹ̀ ló ti wọ lọ́wọ́ ìdáwọ̀ bó dáa ká ló bá yẹ lọ́dà rò ṣé lọ́gbàjú mẹ́sìn ẹ̀ bó dáa ti ti báyìí kọ́. alẹ́ kìíní kìíní ti ayé àtìlẹ́ nu ẹni tó ṣe kánsílọ̀ náà bá tún kàfé tó àǹfààní wò ni wó ni. tó ṣé ọ̀nàjọ bẹ̀ sílẹ̀ ládùúgbò ní àdékìlọ̀ rẹ̀ àbọ̀ wọn á pé gbàgbà aláìkẹ́ máa ń bẹ̀ ọ́ wọ́n sì pa ẹ̀rọ kan lóṣù lẹ́fẹ̀ẹ́ iná ẹ̀ ní ọ̀wá jẹ̀dú lẹ̀ ẹ̀ ẹ̀ ah kánsílọ̀ wa ẹ̀ ah, eh, lárí àwọn àjọ kí ló bẹ́ẹ̀ alẹ tó fẹ́ fi wọ́n pé kí ni tí oṣù kí wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ ṣe. àwọn ipò ní ipò táwọn kò kọ́ rí wa àwọn ipò ní ipò nìyẹn. sọ ìlú kàtà wà bá sọ fáwọn tí wọ́n ní kí lọ sí ìgò gẹ́rẹ́ ipò ńlá wọn ti dìyẹn lọ ojú tí ò ní wà lábẹ́ ẹnìkan tó ti báyìí ní oṣù máa ṣe. nínú nǹkan tó sọ ọdún ní tá à ń bá lọ àríwá láwọn ìbára wa fẹ́ tí ọba wà ní òfin ẹgbẹ́ pé báyìí ló ṣe rí tọ́lọ́hún ní báyìí ló ṣe rí ọ̀hún pàtó ọlọ́hún sì ní ọba tó ṣe ló ẹgbẹ́ ni o torí tọ́lọ́hún tó fẹ́ wí ní àwọn ẹjọ́ wà tó pátì yìí wọn kan fi jẹ́ bẹ́ẹ̀. tófin ẹgbẹ́ báyìí lọ́rọ̀ ṣe rí tàbí ní báyìí ló ṣe rí ọ̀hún pàtàkì ẹbí sì ní o. sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ wà tó òfin ẹgbẹ́ tó kọ ẹ dákun kí wá ní ẹsẹ̀ wa ká ṣẹ̀ṣẹ̀ lálàyé náà bá fẹ́ ṣọ́ra pẹlọrọ òṣèlú bá wà ta náà ni ẹ àwọn olókòkò tí ń rí ní ká alihamudulila àwọn ẹyẹ wa ni wọn tún fa kòkò sókè tí wọn fara jọ wá ti lọ kí ni wọn mú bọ òfo náà ni ọjọ́ kejì ọjà torí ẹgbẹ́ tó àwọn fi lọ́ọ̀jì èrò ìgbésà tó àkọ́tọ̀ tí wọ́n wọlé kẹ́sì mú mi ẹ̀ta ọ̀hẹ̀ta àbí ọ̀hẹ̀ta ọ̀hẹ̀ta tó fi ìpẹ́ títí ta abúrẹ́sì àìsùn máa rí rẹpẹtẹ nítorí pé ojú ọbẹ̀ lọ sí ìdájọ́ lòun ti sòfin ọlọ́run wọ́n wá ń parọ́ bẹ́ẹ̀ nípa àwọn oṣù jẹ̀ táláwọ́. wọ́n lè ní òfin náírà náírà ṣé wọ́n á sọ pé òfin fúdà ọ̀gá seventeen àwọn tó àjọ tó fíkà ọba àjọ tó fíkà gẹ̀ẹ́nẹ́ ṣé ó lè lọ yí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni. àbójẹ́ ẹ̀ student ẹ̀ president ní ibùkọ́lá alọ́ ṣe jẹ́ níyọ̀ ní ibùkọ́lá ti kò fi kẹ̀kẹ́ láti kò sí rẹ̀ ẹ dákun o bóyá wọ àtúrẹ́ ní máa ń gbọ́rọ̀ ìdójúmọ́ ta ló lè sọ òfin tí bùkálá ti gbọ́ ẹgbẹ́ bùkálá lọ́kà wò sùn ẹgbẹ́ kò fi iye wọn fi múra dòní lọ ẹ dákun ẹ dákun ẹ ọba gbọ́ ẹ ní lọ parọ́ fara yé ẹ̀yọ́ lóṣèlú ìta bá dọ̀ <laughs> bẹ́ẹ̀ bá dọ̀ ẹ̀yọ́ lọ sí kiri láyé rẹ. bí àti jẹ́ yín lóyìn ọ̀dà tó ń sọ bá tó ṣe fẹ́ ní two thousand and three ẹ̀ tún ti dèrè tójú one thousand five hundred naira láìsí fúngbò kan. nínú àwọn aláburú tó wà bẹ́ẹ̀ ọ̀kẹ́ náà ní aliwa láwọn ìsàrà owó sì ní òkú ẹ̀ sí fi máa yí jẹ́rìndẹ́rìn ìfẹ́ nípa àtọ́lọ́ ìfẹ́ nípa àtàtẹ́bí tí mímì kí òní fi fẹ́ méjèèjì ìfẹ́ nípa bí àwọn ẹni bèrè olúgbàgbọ́ òdodo. tọ́ba ń sèlú ẹgbẹ́ ló máa nífẹ̀ẹ́ sí náà tẹ́gbẹ́ èkó ni wọ́n dùn yín pé ọmọ òye náà máa kálẹ̀ lóòótọ́ àlẹ́ mọ́ rẹ̀ ń jẹ́ ọgbà àròbíńlá ọ̀sẹ̀mi ò ní fẹ́ nìyẹn torí àdìwà aláwọ̀ àdìwà àwọn ẹ̀ ọ̀ àbá ẹ̀ ti ṣe sẹ́dẹ̀ ṣe òṣèlú ẹ̀ yá àkọọ́lẹ̀ tí mọ́sálásí yẹn máa lọ bá wà sí lọ́fẹ́. torí bẹ́ẹ̀ nù kan tó tó ṣe ìlú èyí tí wọ́n ń bá lọ láwùjọ kẹ́mẹ́rẹ́ ọ̀lọ́rọ̀ àlùwẹ̀lẹ̀ káfífẹ́ fọlọ́ nìyẹn káfífẹ́ ti kú fún un. bóun gbẹ bọ kẹ wọn abẹ gbọ wọn abẹ gbẹ bọ. àtẹ̀rẹ́ àwọn ẹni tó ń ṣe tí wọ́n pa àtẹnujẹ́ wọn bẹ̀ títí òun kò ṣe o ṣùgbọ́n súnmọ́ kí wọ́n bá ṣe sáwọn lọ́rùn. ìyẹn ọ̀dẹ̀ láníyàn ìyẹn torí bẹ́ẹ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ ti sọ́ni lára bí i à ká má kaba diya kaba yaba òun ká sì sọ́ra ti yà jẹ́ tóun lè mú wa bẹ́ẹ̀ni tí bá ń dìfẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run lẹ́nu tí ò sí lọ́run ẹni tí ń sáfẹ́ ọ̀tọ̀ ọlọ́run ni o ẹ̀sìn ọ̀fàjà ẹ̀yìn kìí ṣèjà wọ́n wí lọ́wọ́ wá sí lórí ẹ̀sìn ìjàbọ̀ ẹlẹ́sìn kejì òṣìṣẹ́ ìṣáàjì ọ̀kẹ́ mùsùlùmí káwọn ọlọ́pàá àwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì bó o. àà lẹ́yìn tó lọ fún ilé dínà ìdánwò islam ẹsẹ̀ yọ kẹ́ sóòtù bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ islam rẹ̀ ọwọ́ alẹ́ lẹ́sìn kejì à ó ṣe jọ̀rọ̀ lọ ẹ̀sìn kejì bò tó nípa bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń sàn yẹn lára tí wọ́n bá jìyà wọn èyí tó bá jẹ́ ti àwọn ẹni tí wọ́n ń lè fẹ́ ọ̀tá tí wọ́n wà sáwọn ẹni ọlọ́run sọ̀tà gbogbo ẹni tí bá bá lòsùn kẹ́ sọ̀tà báwọn ẹni ọlọ́run sọ̀tà ní sì gbọ́ ọlọ́run sọ̀tà lórí abẹ́rẹ́ tó bá já lùsùdù títọ́ wò nídìí àti fèsì ẹ̀ láti bá já kò sì já lẹ̀ kọ́lọ̀ tọrọ lọ́wọ́ ní bá já tọ́ba ju wa lè sẹ́gun ọlọ́kọ́ bá tàbí rà. fúra ọlọ́wọ́ bá ní sọ́ ní lára ìgbéga sọ̀rọ̀ àfúyàwó tí ó wáyé fẹ́ni tí bá ń bí fẹ́ ọ̀tá ọlọ àti pásọta ọ̀rẹ́ ọlọ ọlọ́run wa gbàgbé wa ìlà lọ ìlọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni kò sẹrí sí. ayé. wọ́n ní torí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni kò sẹrí sí bẹ́ẹ̀ láti padà sí gbogbo ẹni tí bá ń ṣe ọlọ́run máa fún lẹ́sìn á dùn báyìí tí a gba ìbéèrè pẹ̀lú. عليكم السلام oníbèrè béèrè yìí pé sáfàn àti wẹ́jọ sí yẹn lè kí pọ̀ ẹ tó ti pé yẹn máa kí mẹ́tẹ̀ẹ̀ta sálámù kan náà lè yọ̀ọ́ta fún rákà mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀. لا عليكم السلام hello ke Harris ẹ̀rí béèrè sí àbáwá béèrè béèrè láti ọ̀yẹ́ pé kìí ṣe àlè wí ní gbólóhùn kan sọ àdàkẹ́ lóòtítọ́ lóòótọ́ àwọn àfáàjọ yẹ wáyé pé àti ká dúró tọ̀ àti ká bẹ̀rẹ̀ tọ̀ ìgbẹ́ lọ wá ṣùgbọ́n ìbá bẹ̀rẹ̀ ló pọ̀ jù fún òun àti ha. káwọn ti sọ wípé ẹni ó lè sọ fún ọkọ òun tọ̀ lóru ìrọ̀ lọ́pàá. ọ̀hún àríyàn ti bẹ́ẹ̀ ni. sọ ìjọba àti àtiwájú pé ìyàwó àyíká rọ́jà lọ́wọ́ àtàlà àńká ni wọ́n tí wọ́n mọ̀ mọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ kan jù ní pé wọ́n máa ń bẹ̀rẹ̀ wọ́n máa fẹ́ tọ̀. ṣùgbọ́n o àwọn àbá àti wàhálà pàdé pé káwọn omi bá fẹ́ tọ̀ sí ẹ̀. ìbẹ̀rẹ̀ máa da aláyè nígbà rẹ̀ ìdó sì máa da láàyè nígbà rẹ̀. ibo mi gbẹgbẹ gbẹgbẹ yẹn bá bẹ̀rẹ̀ láyà fa èèyàn fara kó tọ̀ téèyàn bá sì tó ó súnmọ́ kó ti pín sọ̀yàn máa wọlé síbi kan àwọn àjùlọ tí yẹn bá jọ pé sọ ìfẹ́ láburú yóò fi yẹ o lè má ju bí ẹsẹ̀ lásẹ̀ lọ ní èèyàn padà ṣe ìmọ́tótó rẹ̀ tó bá yá ju bíbẹ̀rẹ̀ lọ ọmọ ẹgbẹ́ yẹn máa wọ àyẹ̀wò lè yẹn bá fẹ́ segin o lè yẹn bá fẹ́ sọ̀ sí ṣùgbọ́n èyí tó pọ̀ jù tí a wá ní láti sọ owó sọ ya wọlé bá ń sọ̀tàlá wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ sọ wọ́n lọ́ wà á yìí. ká sì gbàgbé ipe kéèyàn tọ̀ tọ́ bá da dáadáa láre yẹn tí máa ń fa ìyá sàárẹ̀ o. àdìsí méjì lọ wa àdìsí kejì ìyẹn tó sọ wípé kéèyàn tọ̀. kó bá fara mọ́ ìtumọ̀ ní ṣe irú o ọkàn lè wo gbangba kẹfà yìí kó ṣera ń fẹ́ fọwọ́ àtọ̀lọ́ ọkùnrin bíi náà lè kí ẹ tiẹ̀ sẹ́fà lọ sí ìpẹ́ máa nínú àwọn yóò báyìí ní ó lè fàyà sàárè fún gbogbo lókè tó wà tó sálá tí fi wa téèyàn bá tọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ máa ń ṣẹlẹ̀ èyí ó tọ̀ tẹ́lá yìí èyí ó sì tún máa rí bíi títí tí kẹsàn ọ̀rà wa ìyẹn ti tábà ó ti yípo téèyàn bá tún gbìyànjú sí sòkòtò yẹn sókè lọ́yà bíi ìṣẹ́jú márùn ìyẹn kẹsàn máa rí kí ni báyìí. kẹ́mi yẹn lè fi balẹ̀ pé ìyẹn tó ó sì ti sìn mọ́ra kò sí pírọ́blẹ́mù ìyẹn lè gbórí ju sòkòtò rẹ̀ ìyẹn náà wà lóṣù náà ẹgbẹ́ tó bá tẹ̀ ní kíní kẹ́kọ̀ọ́ jọ bíi pé ó ṣe bíi kọ́ ọ̀rọ̀ àjọ bíi pé tọ̀kùtù lára yẹn ọkẹ̀rẹ̀ ó tún máa sọ fún ọ pé òkè tí mo bù ju ṣòkòtò owó ní bẹ́ẹ̀ tọrọ bá rí ẹ ti kílíà rẹ lọ sálọ̀ fún òkè ìjà màálíkù sálọ̀ fún ìjà. ọ̀rẹ́ ẹ ṣeun ọ̀kẹ́ ẹ gbọ́dọ̀ èrè oníbèrè wọ́n ní ìdíyẹ lè fẹ́ kékeré yàwó èyàn lè fẹ́ kékeré níyàwó wọ́n tó fi ọlọ́wọ́ ọba kọ̀ fún wa ìgbà wàlá tó kí ẹ̀fọ́ ní kéde àlùmọ́sirì káyàtì hàtà yòókù bí ọ̀sẹ̀ bọ́ ẹ̀kú gbọ́dọ̀ fẹ́ tí a fi nígbàgbọ́ wọ́n fi ẹ̀yìn pé fífẹ́ yẹn kọ́ yàní tàhárìmù rẹ̀ kọ́ wákọ̀tà ó láti pẹ̀lú àsìkò yẹn lẹ̀ ni pé títí ó fi gba islam tó bá gba islam yẹn á fẹ́ gbà yìí yàtọ̀ sí bàtàkà àdéhà kiriyó àwọn ọlọ́run ti wọlé ẹ̀kọ́ fún akáṣí aláàrọ̀ àwọn olùkọ́kọ̀ lórí ẹ̀ ọ̀ wúra rẹ̀ pé tó bá fẹ́ kiriyó tó ti ti òde ta tí wọ́n ní wọn padà rẹ̀ tí wọ́n lọ sọ́ọ̀tì gbogbo ẹ̀ wá ti wò ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wo yóò darí àwò àtó ọ̀gá a sọ pé àrọ ọmọ ní kéèyàn fẹ́ tèmi yó a sì ní ìdíkà ti ra wá wà látàwọn àgbẹ̀ wípé àwọn sàrẹ́ yàtọ̀ sí tòní láti jèlú yẹn náà lọ́wọ́ sọ pé làkọ́ ní kàfàrà fún àbíkẹ́sì yé tipẹ́tipẹ́ yẹn náà lọ́wọ́ sí mi ìyẹn nìkan láàyò ẹlẹ́bẹ̀ ṣùgbọ́n pé yẹn wá kẹ́ni lọ́wọ́ fẹ́ kéèsì rí sára lọ́wọ́ pé fásúmọ̀ Islam kọlọ bọ́ ti kílẹ̀ bẹ́ẹ̀ yóò sì ṣe islam dáadáa. kìí ṣe yẹn nìkan o inú èyí tó jẹ́ haramu láti fẹ́ dà sí kòkẹ́ o òun náà làṣẹwó bí kí èèyàn sọ pé òun láìkí aṣẹwó ẹ ti sẹ́lò kéèké kí ẹni náà lòun láìkí bóyá máa ń lọ dẹ́bẹ̀ lẹ́kọ̀ọ́ náà bá tó sì fẹ́ kọ́ wà lókèké bí nìkan wọ́n fẹ́ máa gbé ọ lọ lé tí ò fi ọ. èèyàn gbọ́dọ̀ síbẹ̀ o tá a fi rí méjì alákọ̀ọ́kọ́ tóbìnrin yẹn yóò fi tú bá kó wọ̀ sáfẹ́wọ́ mọ́ yóò kó ló kéèké wán rògbòdìyẹ yóò kó ló kéèké lọ́wọ́ ayé kó kéèké ní sísẹ́ sọ̀rọ̀ làwọn á fún bíi gbòmí fún alápẹ̀rẹ̀ rẹ̀ tù àlejò kan yóò ṣe yóò ti lọ sí ìfẹ́ lọ sọ pé gbogbo èyí tí gbogbo yìí ti lọ dájọ́ síbẹ̀ tí wọ́n fi gbádùn ẹ̀ tó fi lọ́ padà fẹ́ rẹ̀ yóò ti fi ẹ̀jẹ̀ kọ́ dànù yóò àtẹ̀wà sọ́dọ̀ rẹ̀ mo fi ẹ̀gbẹ́ lè ọjà haramu lẹ́ẹ̀dá tuntun kan bíi tọ́sí fún ọ̀ṣẹ́ bọ́ yóò fi gba islam tó bá ti gba islam ó ti kó lẹ́lẹ́bọ̀ jù ọlọ́wọ́ wa rẹ̀. kí ló dé yàrá fún ọ àwọn ọ̀kẹ́ ò ti gbá wẹ̀.

lèyìn òfin rí wọ́n rí èyàn lọ fọ́tò ẹ̀yọ̀ dá ní tó fi fún àwọn ẹni tí ń fún lẹ́yìn kọ̀ọ̀kan yìí sí torí mo rí pé ìsìn bẹ lọ́dọ̀ yìí ó ṣe díẹ̀ ju ha lọ. àbẹ́ ti gẹ̀ Ah, ọ̀rọ̀ ni ò sì yé rárá bóò lẹ́sìn bọ̀dá rẹ̀ ìbéèrè náà dọ́gbọ́n béèrè ni ọ̀dà òṣòro mọ̀ bí ẹni tí ó gbé wá àti kalẹ̀ tí ó máa tẹ̀ kéèkú ọ̀dà rẹ̀ lélẹ̀ ajá sí pé ìwọ náà ti ti yìí mí nìyẹn wálé ọ̀tí wá sí. tọ́ ẹ máa dáwó fún ó súnmọ́ wọ́n má gbé wá àti wájú lé yìí. bí wọ́n ti láwùjọ tí wọ́n ní ẹkú ní ìbíkádérò ọlọ́wọ́ bàbá yìí ẹni tí mo ti tí wọ́n ní àkú ní kádérò ọlọ́wọ́ bàbá pé ọtí ọ̀dá ni ẹni tí parọ́ tí wọ́n ní ẹkú ní ṣùgbọ́n wọn náà dáwọ́ ìwọ náà wà bẹ́ẹ̀ ni tó ṣe ìkú lọ́wọ́ nípa ikú yẹn ìlísàdì hàn ẹ̀ẹ́dọ́ kú yẹn ni sóde yẹn pẹ̀lú ṣèṣì owó tọ́ ọ so yóò jà sí ó ti wo àwọn ẹni tí wọ́n ní àwọn fẹ́ gbé wá àti wáyà tọ́ra àlè sọ bẹ́ẹ̀ gbọ́rọ̀ tó ti kálukú tán fi gbé kí oríṣiríṣi àwọn bí gbé kí nítorí pé wọ́n wò pé àwùjọ bíbà yìí o àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ afẹ́káwọn èèyàn gbọ́ àkójọdọ wọ́n sì fẹ́ sọ. pàápàá jùlọ ọmọ orú ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa ní eh, ní Lagos Island wọ́n máa ń ṣẹlẹ̀ irú èyí tá a lọ lẹ́kọ̀ọ́ níjọ ahad bọ́ọ̀sì máa ń ṣe nìyẹn wọ́n máa gbé ìdí ni lọ́sẹ̀ ọ̀sẹ̀. ojú wọn sì máa wò ní pé wọ́n lè wo ibi tí wọ́n ti di kiri yẹn fẹ́ àwọn èyí sábà débẹ̀. nígbà tí ọ̀dẹ̀ sí wàhálà ọlọ́run sáà ní wa lórílẹ̀‐èdè wọn láǹfààní àti sọ̀rọ̀ tó bá fẹ́ sọ ọlọ́run máa jà sọ láburú. bọ̀rọ̀ bá àdìyẹ ti rẹ̀ wọ́n lè wo àríyẹ. yẹn tí àwọn òkúta ilé wa ń lu wáyé wáyé lórí pé wọ́n wà tí wọ́n wa àlẹ́ tíkẹ́ẹ̀tì wọ́n lè ṣàlàyé àwẹ̀ fún wa wọ́n lè sọ fún ọ̀rọ̀ tá sọ̀rọ̀ ni o ẹ má jẹ́ àmà parọ́ bá àbẹ́ tíkẹ́ẹ̀tì tó mú gba wáyà yẹn wá tọ́sà ti yẹn kí wọ́n ní wàá lọ dáwọ́ fáwọn ilé ìdìbò tí wọ́n fẹ́ gbé wá sí wá kí wọ́n ní o ewó sì yẹ ẹjọ́ sí kúrò bá rí ẹni bẹ́ẹ̀ sókè ń sàrọ̀ òbí bẹ́ẹ̀ nìkan fẹ́ gbé wá sí wá torí agbọ́dọ̀ mọ̀ kí ni wọ́n fẹ́ sí bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ sí bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń dá wá sí ẹ lẹ́ bóyá nítorí pé wọ́n fẹ́ ṣàtúnṣe mọ́sídìtò lábẹ́rẹ́ wọn ò sì rí ọ̀dẹ̀ tí wọ́n lè fi ṣàtúnṣe wọ́n sọ fáwọn ìyàwó yẹn wọ́n bá ní abẹ́gbé wá sí lọ wọ́n lè rí tò ọ̀dà àdáwó á fi àwọn èèyàn lọ pé àwọn àti aládùúgbò wa nípa àti kẹlá yẹn rẹ mọ́sálásí lọ tó yẹ pé mọ́sálásí yẹn nìkẹ́ tó ṣe pé bàjẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀dù mọ́sálásí rògbò tí yẹn sì lágbàáyé lọ ní wọ́n àti ká fẹ́ gbé afẹ́fẹ́ ra kẹ́ni agbágbé tí wọ́n máa gbọ́ wọ́n máa fi ṣe náà ní àkàlásù níjọ́ jíbọ̀ àbíjọ́ sẹ́ndé tí wọ́n náà bá dáwọ́ sí ẹjọ́ ẹjọ́ kọ́ntribútì fi láburú yẹn ni lórí adó lálàyé ló fẹsẹ̀ pàṣẹ jùlẹ̀ pọ́nbélé ẹ èèyàn lè gbà wá sí èèyàn lè sanwó fún ọdún ọba gbé wa ọlọ́wọ́ àìlọ́. náà bí tùlà mo gbọ́ yìí màá ní sàtàlà wà sàn. ẹ̀rí béèrè tí wọ́n béèrè béèrè lọ́pọ̀lọpọ̀ ọba béèrè nìyẹn òun sì lẹ́lòmí ọ̀mọ̀dáwó rẹ̀ ló fi lọ́ọ́ jì sínú wàhálà pípẹ́ tó fẹ́ẹ́ wà lọ́rọ̀ òṣèlú yìí pẹ̀lú àwùjọ tá a wà tí a máa wò wọ́n ni mẹ́lẹ̀. àwọn afọ́wọ́ yóò sún lò sọ yìí pé dárí olùkọ́ fúkàdà kásìbàjẹ́ dànù yóò kọ́ dàbọ̀ àlàjálì lọ́sùláhà. á gbé síwájú káràǹfààní tá a bá lọ bẹ ìbàjẹ́ ọ̀sẹ̀ kí láwọn gbogbo ra wa sí ọdún ọmọ ọ̀yá yìí kẹ́yìn náà lárugẹ tẹ́lẹ̀ ìpínlẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀yin náà ká fún náà kí lè sọ pa wọn àwa làwa gbọ́ àpàdà àwa sì fún bẹ́ẹ̀ tọ́lá wa ẹ̀yin lẹ́nu ọ̀sẹ̀ ká àwọn ọ̀sẹ̀ ká àwọn sọ̀rọ̀ pé ẹsẹ̀ ká wọ́n wọ́n ti gbọ́ wọ́n ti lọ́ọ́ gáàdì wa. bẹ́ẹ̀ ni àwọn ká fún ti wa àtàwọn mi. ẹni lọ ìwé dáadáa ẹni tó bá ni bó ti pẹ̀lú ṣùgbọ́n wọn ọ̀rọ̀ tó ń sàǹsọ yìí tó bá kúrò lára ẹ̀ tí wọ́n bá yọ owó lọ láti bí iye o ọlọ́run kọ́ bá wọn ọ̀rọ̀ sẹ́wọ̀n sáǹsì mọ̀rọ̀ dé wọ́n ní ẹ̀ àwọn wàá mọ̀ gbogbo ìjọba gbogbo ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní kí wọ́n fẹ́ máa fẹ́ sùn. wàyí o gbogbo àwọn ẹni tó wá gbé àwọn ẹni yẹn mọ́rù sí èpè wọn sẹ́fún àwọn ẹni ìkódà báwọn fúláàsì wọn kẹ lábẹ́ láì ní bá owó pè wá ìgbà mí kẹwọn lè wò sùn àwa ti gbà pé ẹbí tó lẹ́tọ̀ọ́ ságbà ni wọ́n ti jẹ́ lọ́dọ̀ ọ̀kẹ́ àwọn ti padà sí kù. so kò sí dáadáa ń bẹ̀ tá a bá parọ́ lókun èyí tó súnmọ́ dẹ̀ ni pé kẹ́sì yẹn sàfàlà ẹ̀sìn tí wọ́n sàfàlà yẹn wá léwu. ọlọ́run ò ní bí ẹ̀ pé bóò la darí orílẹ̀-èdè ṣùgbọ́n yóò béèrè bóò ẹ̀sìn rẹ ti rí. yẹn la pé sẹ́rí nítorí pé yòó lè rí rírí rílẹ̀ láburú gẹ́gẹ́ ní tẹ́lẹ̀ ọ̀dà kéèyàn kẹ́sì yẹn kó pàtàkì lọ́dọ̀ yẹn rọ̀bà àríyá ti káàtì máa bẹ náà káwọn ẹni tó bá wà bẹ kódà bí ìṣerú wa lọ́wọ́ àgbẹ̀ wọ́n lọ́wọ́ àná àdéhùn pé inna Allaha la yu'ayyidu hadha ad-dina bir-rajuli al-fajir ọlọ́wọ́ bá ti máa ṣe ìfúnlọ́wọ́ fẹ́sìn pẹ̀lú ẹni tó yà kòfin kódà ní sí àwọn ẹni náà ní fúnlẹ̀ pẹ̀lú wọn làwọn èèyàn wá ní wọn lọ eh, tó ń bá àwọn ọ̀gá yẹn ṣiṣẹ́ nígbà wọn bẹ̀rẹ̀ sí mú ròyìn wa wọn làwọn ẹni tó jẹ asua unẹ tó ń bá ṣiṣẹ́ jọ àwọn mùsùlùmí wọn wá wọ àwọn àlàyé tó ṣe pé yóò ti fẹ́ máa gbòdì lójú èèyàn wọn bò wá kọlọ́n bá ké pèlú kẹsíṣẹ́ tó kó dá inú rọ̀bọ̀ náà báyìí òun ni ọlọ́dá sáré fáwọn àṣìṣe bí òṣèlú tó ní gbalada yẹn àwọn ti fọ́n ga mùsùlùmí ti sẹ́kọ́dà àwọn òṣìṣẹ́ ó sì dá oúnjẹ sínú oúnjẹ gbé àwọn ọ̀jẹ̀ sàrí ọ̀dá sàrí tẹ̀lé wa. tòkí làwọn àtàrà aláàbò ẹ wo gba ẹgbẹ́ ilé ẹ̀sìn lọ kí ló bá bọjọ́ mi ló wọ́n lò tẹ́sí fẹ́ẹ́ fi ètò ọ̀la kẹ́lu. bẹ́ẹ̀ ló ti rẹ̀ ti kújì bí lọ́la ẹ wọ̀ lé pé torí kì í ṣe eré ni wọ́n lọ sí lọ ìdí ló wà mẹ́ àwọn ẹni tí ló dé wà lọ́wọ́ ẹ wo bàbá táwọn sọ fáwọn fẹ́ẹ́ gbìyànjú ní sẹ́wọ́n tí wọ́n ti sọ àbábí ọ̀pọ̀ ìnira láti jọ títí lóògbé sí ayẹlẹ láti jọ ẹ̀wọ́n bọ́ nínú àwọn àbájẹ. Téèyàn lè wọ́n máa lọ rẹ̀ títí kẹ́ àbájọ àlọ́ tèkéde kẹ́ àwọn sọ pé nípa tí máa ń bá máa yí pọ̀ ní lẹ́lẹ́ lọ sí. Torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa, ọlọ́run bá ní agbọ́ àbá sì gbọ́. Ọlọ́run kó fún alẹ́ ní àtàlàfíà ẹ̀ <laughs> wọn bí tí wọn bá ọ̀tá. àgbọ̀bọ̀ lada ẹ̀ tó ti bí kó sì gbà. ẹ̀rí wọ́n lé yé èèyàn lóbìnrin ọba náà fẹ́ kiri yó wàláyé ó torí ibú kọ́lá ó torí ibú rẹ̀ ó padà torí rẹ̀ òun náà ní kókó lọ́dọ̀ kiri yó àbí kiri kiri yó di mùsùlùmí ìyẹn kí o tẹ̀ ẹ́ ilé òtún ẹ̀ gbọ́dọ̀ wáyé rárá àwọn yàní alukorogo fìkìyà nìyẹn ìṣẹ̀lẹ̀ kẹlẹ̀ ní ìfẹ̀dájọ́ rẹ̀ ọ̀pápọ̀ ẹnì kí n gbàdá sọ fún wa ní ìsìn àzọ pé mùsùlùmí lè fẹ́ bàkàtà bíyà ọkùnrin ó lè fẹ́ kọrin yóò lóbìnrin tọ́lá àríwú dáàbì takò ṣùgbọ́n àkẹ́ńtẹ́ nìyẹn lára pé ee tí ò yíwọ́ bọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ àríwá dáadáa fi sàkó ọwà ń lo àyà rẹ àdẹ̀ráwọ̀ ẹni ìsáájú tí wọ́n fẹ́ wọ̀. ó di kejì rẹ̀ wá sí sí kéèyàn ní ọmọbìnrin mùsùlùmọ̀ lóbìnrin kọ́ wa lọ fẹ́ nìtìrání kọriyó lọ́kùnrin ọmọ yẹn sórí bu kọ́lọ̀ kojú dorí rẹ̀ ọ̀dẹ̀ ojú ọgbà dorí rẹ̀ òun ni kẹ́ni ẹgbẹ́ Islam àti kí wọ́n tún ta. wọ́n wá lókè wá fẹ́ o tọ́ba ní ṣíṣe ṣé yọ lọ bẹ̀. èyí ó pe wọn pé ọjọ́ mọ yé yẹn láyé tó gẹ́gẹ́ bíi pé ọjọ́ mọ̀lẹ́bí èyí ó pe bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọmọ fún ìyá àti fún bàbá èyí ó pe lọ́ba náà ìwọ sí Islam nìkan ni òde síbẹ̀ ọlọ́wọ́ àlọ́. mẹ́rin ló sọ. wàhálà ìfúnṣálà bọ̀ wàhálà ìfúnṣálà Não. é ele está ọmọ aí yẹn ọkọ̀ fẹ́ǹsì ó que kìrìfẹ́rì. ọwọ abẹ́yàwó ló ẹ̀sìn kékeré nígbà tí ọwọ́ abẹ́yàwó bá bá rè ogójì ogóyà wọ́n nínú rọ̀bọ̀dọ́ lọ́wọ́ fi wà nínú ọ̀rọ̀ àpèjẹ ìyàwó nínú rọ̀bọ̀dọ́ kẹ̀kẹ́ lọ́wọ́ fi sí báyìí tó wọ́n fi yẹ tí gbà níbi ti òfin tó wọ́n ya gbé já ọwọ́ àfi sínú ọ̀dọ̀ rọ̀bọ̀dọ́ àkọ́kọ́ ìgbà àbá sì wá ọ ṣùgbọ́n ìgbà tẹ fi sí ẹ tù ní pé kọ́ á ti á ti sínú ọmọ náà ẹni tẹ̀lé lọ́jọ́ ni ẹni tẹ̀lé lọ rárá bí tù kọ́ bọ̀ ẹ bá díwọ̀ bí tẹ̀lé pé ẹ fẹ́ kó lè tẹ̀lé lè fún bí asán tó èmi ò ní lè wá orí ẹ fẹ́ máa lọ fún dúró kọ́ láàrin ẹni tó jẹ́ mùsùlùmí tó rí pé. tí o bá rí ikú mi bẹ́ẹ̀ ojú rò ní kọ́tọ̀tọ̀ ọ̀tọ̀ tí gbogbo àwọn oúnjẹ kí ní olówó tó rí irú oúnjẹ yìí àwọn Yorùbá máa sọ wọ́n ní ọba pẹ̀lú olóòjó ní wọ́n pè jẹ. wọ́n fi gba àwọn rẹ́ẹ̀sì aláwọ̀ gírìn gbé lé fún wọn sì tó wọ́n rí tẹ́lẹ̀. kí ẹ lọ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tó ń fi wọ́n bá gbóúnjẹ lẹ́yìn lè jẹ́ nígbà tí èdè sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ tí èdè ṣe pàdúdé. Màlíkù sọ́lọ́sì. máa rí èrè àtòbí tí wọ́n dà sójú bọ nílé àbẹ̀yìn ọ̀sọ́gbọ́n tẹ́ dà ẹ lọ́lẹ̀ ṣùgbọ́n o ọ̀rọ̀ kan tí mo fẹ́ yẹjú pẹ̀lú ọ̀sọ̀ yẹ kẹfìrí lánàá òun kí ó sọ yìí fọ́ ọ. èfèrè ọ̀gbọ́dọ̀ pa mùsùlùmí fún ẹ̀ o tí bàbá ìyàwó ẹ̀ bá jẹ́ kọrin yó ẹ lọ wá fámìlì rẹ̀ kẹ́ni tó so yìí pọ̀ àyè bàbá ìyàwó ẹ ọjẹ́ kéèké rí bọ́gìbọ̀ pẹ̀ ẹ lọ wá fámìlì ẹ̀kẹ́ ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ó lè jẹ́ àbúrò ẹ̀ tí ẹ̀ ń kírun kódà ó lè jọmọ ẹ̀kẹ́ tó ń kírun ìyẹn ló máa fi kí ni òun ló máa sọ yín kan ṣùgbọ́n láti pín ìwọ̀ yẹn yóò fẹ́ gẹ́gẹ́ bíi pánẹ̀ ẹ lọ kì ẹ máa gbójú kò níbi eré yẹn àbí kẹ́kọ̀ọ́ pé bàbá tẹ́ ẹ lè pàdé wa ní bíbá yìí ni tá a lè wá padà yín ní ṣọ́ọ̀bù yìí àbẹ́ ti ẹ kì lọ ṣe ìwà àlẹ́ fún ọ

torí bí ẹ bá lágbára lábẹ́ ìjọba wa yóò jù ara ìyẹn lè fi ìjọba sọ̀rọ̀ ọ̀gá lórí ẹ̀ ilé èsì bí o onítọ̀ ọlọ́tọ̀ onítọ̀ ọlọ́tọ̀ ilé bí o ẹ̀mí ìgbégunlé bí ẹ ọmọ ọ ẹ wá bí tọmọ yóò ti máa wá pàdé yín tọ́ba tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí ìyá ọ̀yẹ́jẹ́ rẹ̀ lọ. wàhálà kò sọ́nà ẹ gbọ́bìnrin gbọ́bìnrin wọ́n lẹ́nu tó ṣe yí pé ọlágbára àti súnmọ́bìnrin ṣùgbọ́n fún àkórí owó olówó tí ọ̀nà fún níwà lọ sẹ́lẹ̀ kí àyẹ̀lẹ̀ ni ọ̀fẹ́ sì yẹ. torí wọn kálukú sálá ní pé mọ́ni sàtọ́ àní kùmìlì bẹ́ẹ̀ á fálẹ̀ ẹ̀dọ́sọ̀ wọ̀. bẹ́ẹ̀ àyẹ méjì ìnáwó àti ìlera méjì ìjìnlẹ̀ yóò ní ìtumọ̀ àwọn àdìgẹ́ òní nìkan yọrọ. ó dára ẹsọ fẹrẹ fàáfínà mi sùn kọyí rọjò aláwùjọ làánìhà ọwọ àfihàn anabi sọlọlọ àṣàlá anabi ní talẹ ní àkọ́kọ́ ó ní màáwíyà ni mẹwàá la dárí kàdá ó ní màáwíyà ni ọlọ́run sọlá sọ pé sẹni màáwíyà ni yìí eléyìí olówó lọ́wọ́ tálákà ni kò lówó lọ́wọ́ wọn ní ìdí owó bó ti yé sí ọ wá ní lówó ara rẹ lè ara ń lé bò àìrọ̀ èèyàn lòun tí ọba ti lọ kó ní sùúrù ẹyọ kẹyẹ kó máa gbà wẹ̀ fún ọlọ́wọ́n ọba lè kẹ́ ọlọ́jẹ kára rẹ̀ ó gbà kí